ti sọ ní my life i will lay down for you o oh. èmi yàtọ̀ nu àwọn ọkùnrin má sunkún o. Oh. my baby jọbijọbi that's my baby. tó bá tún lóhùn mi lẹ́nu kò lè ṣe bí ìjọbi jọbi oh. that's my jọbi. èèyàn tó bá jọbi gan kò lè lóhùn mi lẹ́nu kò lè ṣe bí one week péré tẹni landlord fún wa just one week ah rent yẹn ti due láti bí three months ago mi dẹ̀ mọ ibi tí mo fẹ́ sá sí báyìí ìwọ náà ni the only hope tí mo ní àjọ try láti help me please in any way possible tó bá lè help me. ara lọ́lá wo má jẹ́ kí n tán o ṣáàmọ̀ practice manager ni mi ṣórí mo kàn ní láti wá dáhùn ìpè tó pè mí ṣórí mi àti wazino ó yẹ ká ti wà lọ́nà Delta State bye bye bye àbí. Ayola, eh, how much are we talking about here? It's two fifty thousand naira two hundred and fifty thousand actually mo really need much but I can support you guys with seventy thousand. Ah, are you serious? Yeah, oh, serious. thank you so Martin, much. God bless you. Thank you. Thank you. And eh, eh, baby, so ìwọ náà o lè o lè èlò ni mo máa fi kún yẹn ká ti rí ibi tó dénú eh, kí mo ti ṣàlàyé fún ẹ wo tí mo ṣe wà yìí kí n tó lè ṣe nǹkan kan ó máa tóbi two weeks o. two weeks ah two weeks ti pẹ́ jù a ní one week ní landlord fún wa àjọ náà ayọ̀. tí mo bá ní máa fún ẹ náà what do you want me to do. ah uncle ẹ ṣe gan ni o fún gbogbo rẹ tẹ́tí ń ṣe inú ayé mi àtàbúrò mi ṣẹ́lẹ̀ ìjẹ́ tó wá ṣe yìí kí n má parọ́ púpọ̀ ló máa ṣe òkun ṣe díẹ̀. Come on, ẹ̀gbọ́n jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi. Thank you so much, my darling. Like, I appreciate. Come on, you're welcome. Ẹ wo, ẹ jẹ́ kí mi fi yín lẹ̀ máa lọ tèmi. Àbúrò. All right. Enjoy ara rẹ̀. Bye bye. See you soon. My baby. I appreciate all you do for me. God bless you. O ti fẹ́ mi ló ti ń ṣáájú nǹkan tó tó báyìí fún mi. Ó ti wá dá mi lójú pé tó bá fẹ́ mi tán inú ọlá báyìí máa dé Thank you. Of course I will do anything for you. Thank you so much. Ah, baby. You're too sweet. Feel like doing more. Hey, babe. oníkọlù. hello ah ẹjọ má bínú má sẹ́ńdẹ̀nsì ẹ má sẹ́ńdẹ̀nsì tìǹtì ti gbàgbé. okay. ṣé kò sí ṣá. no ara àwọn kọ́sítọ́mà mi ni ó ní kí mọ̀ wọ́n send picture aṣọ so. okay. Mm, interesting. Okay. Alright, baby, what am I making this. see? I'm coming, I'm coming. Darling. I'm coming, let me freshen up. Alright, baby. Oh. Shut up. Keep on vibrating, vibrating. ti ń ṣe bàbá tó ṣe kúrò níbi tó pè ní ẹ̀gbọ́n ẹ̀ mi. no no let me. let let let you watch But ti ka go chat yín But ti ní gbogbo nǹkan tó send sí. the what. i'm sorry please. ẹni tó pè lẹ́gbọ́n ẹ̀ ṣe sí ni. i explain give me a chance. explain what. two hundred and fifty thousand ordinary two hundred and fifty thousand ní boyfriend every two weeks wa i mean who does that how does that even sound báwo ló yẹ let it tiẹ̀ gan. no no kò tún two fifty thousand mọ́ o Ayọ̀mídé ti fún mi ní seventy thousand bẹ́ẹ̀ ó dẹ̀ ni in another two weeks òun máa fún the remaining one eighty so. You want to borrow tó ń sọ gbọ́ ọ̀rọ̀ tó one hundred and eighty thousand naira péré the boyfriend ẹ fẹ́ fi two weeks wa. Ah, ní sùúrù ṣé boyfriend ẹ ò ka ìtàn ẹni tó so irú rẹ̀ mọ́lẹ̀ ó di dandan kó ṣọ̀rẹ́ onípa kí ló ṣe fẹ́ fi two weeks wá one hundred and eighty thousand àbí two fifty or whatever you call it. why you girls talking this way ah, my beggar has no choice as it is ẹni tá à ń yìí nìkan ni the only person tó wà reliable òun nìkan ló help me òun ló assist me ó dẹ̀ ní pé máa fún un lánàá that two weeks kóun tó read the remaining ó ti try now ó ti fún mi nílé ara ẹ̀. come off it jọ Rebecca has what Rebecca has a choice. jẹ́ sọ fún ẹ sórí àwa aláwọ̀ má jẹ́ ó bàjẹ́ kan tó yẹ pé fowó ṣeré ni wọ́n sórí two hundred and fifty k tó ń fi ogún ọdún wáyé just in one night tó bá ṣeré fún wọn you get it my dear. irọ́ ni o. ta ló pa. Hmm, are you serious? in one night èèyàn kan máa fún mi ní the whole of the two fifty thousand of course ah, you can. ẹ máa wo bára lọ́la ṣe lanú lẹ̀ lórí two hundred and fifty thousand. bára lọ́la what are we even talking about? look jára the earlier the better. Cause ní dára kan da ẹrù yín síta o. Àbúrò pé landlord máa sùn sórí ẹ̀. No no no. That won't be nice. No no. That won't be nice at all. Honestly, nǹkan tí mo ti já láti avoid gangan nìyẹn. Jọ̀ọ́ mm. tẹ́ bá ṣe lè help me. Please. Thank you so much. Thank you. Ah, good night. Hey! Hmm. Oh, kan two fifty thousand naira. Òun ni Ayọ̀mídé so pé ó máa take òun two weeks kóun tó rí fún mi. Kí ni mo fẹ́ ṣe ǹjẹ́ landlord kò tó ń lé wa jáde kí two weeks tó pé ṣé mi lọ ṣe nǹkan tí Bísọ́lá sọ báyìí. Ah. Ah, ah. mọ́mì ara lọ́lá kí ló wá rò tó tó yìí ǹjọ́ mo gbà tí mo ti wà lórí ìjókòó. Hmm. mọ́mì. Hmm. Yes. Ṣé ti gbàgbé ni? Wípé wíkẹ̀ndì ni landlord fún wa dé. Oh, mi ò gbàgbé náà. Okay. Mi ò gbàgbé but you see, ìṣòro uh, ọ̀rọ̀ ilé ayé yìí, nǹkan tí èèyàn bá need, èèyàn máa ń gbójú lé Ọlọ́run fún ni. Hmm. Because according to the word of God ó ní wípé ọlọ́run ló máa ń pèsè gbogbo nǹkan tí a bá fẹ́ fún wa hmm. do you understand iye ò tó nǹkan tó máa máa rò náà. ọlọ́run àbí. yes. two fifty thousand weekend is around the corner. Ah. Hmm. lóòótọ́ o kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o àmọ́ èyí tí èèyàn máa ṣe fúnra rẹ̀ ló pọ̀ jù o. Hmm. Eh. Ah, ẹ wò fọlọ́run ṣọ́ tó sòkúta mọ́nú tó wá kó sínú òkun ah, ó ń bù mí lọ nìyẹn o. Hmm. ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látọ̀run kó wá ran ẹ̀dá lọ́wọ́ o iṣu ti wà lọ́wọ́ ẹ̀ ara ọbẹ̀ náà ti wà lọ́wọ́ ẹ̀ so ọwọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ kù sí. look Bisola I am fully ready honestly o ò tún ní àti máa ká ọwọ́ àkà sẹ́yìn ẹ kò fi dá mi lójú pé ṣiṣẹ́ ṣó ò ṣàpè wọ́n fún mi nìkan tí mo wà. ju àdá lọ you sef know say we be talk and do no be by mouth o. Oh. Ah, okay alright eh, but eh, another thing ni pé. Ah, ẹni tẹ́ ń sọ yìí àti ẹ̀ tí gbúrò ẹ̀ ẹ jọ it just has to be today o because ọ̀lànilá náà lòun máa lé wa bọ́ta. <laughs> nǹkan tájà rí tájà fi ń gbó irọ́ làgùntàn fi ń wò wò ẹni tá à ń gbéyàwó bọ̀ àbá òkè dáhùn. ah talk of the devil. ah ah òde. hello guys. gbọ́láwọ̀n ọmọ gbọ́láwọ̀n. ah ah òkì tó gbọ́láhàn ọmọ ńlá ọmọ ọ̀rọ̀ àsùnbọ́rọ̀jì ọmọ anáwó bíi ẹni tẹ̀wó too much money àwọn ilé ah. ìbújẹ bùdànù wọn kì í wojú owó tó máa kọ́ sápò báyìí wọn kàn máa fún wọn yẹn ká ní wọn tiẹ̀ ní ìka rárá. <laughs> Ah, ẹ ṣáà fẹ́ kórè mi màá wò ẹ fẹ́ kórè mi màá wò anyways níná lówó ẹ má yẹ kó jọyìn lójú nǹkan tí mo mọ̀ ni mò ń ṣe. òṣè oh, àwọn eléyìí. kò jọ wá lójú ó kàn jẹ́ pé yínníyínní kẹ́ni lè ṣe mí ni. <laughs> Eh, straight to business now parcel rèé o ara lọ́la rèé o oh. rí i pé ọlọ́run dára sí lára àwa náà wá fẹ́ kí ìwọ náà kó bá wa fi ọwọ́ ọ̀la dára sí kó bá wa fi tún ṣe jù báyìí lọ. hello. hello. ẹ̀ ń bọ́lá o ara ara ara. Uh, nice to meet you. Oh, my pleasure, my pleasure. Very good meeting. Ẹni tí mo rí, she's my perfect spec. Irú ọmọ tí mo máa ń like. Tẹ́lẹ̀ ni. Oh. Um, Ara, I must confess, you are so lucky. Mm-hmm. happy for you. Already, ó ti show pé eléyìí eléyìí ò ní one night stand. Ó máa ní continuity. Eh, so. Bele. Ah, ó fẹ́ yí mi lọ́wọ́. Ó ti dá ọ lójú pé òun gangan ni bàbá wọn nù bí ẹ ṣe ní kì ṣe ṣe gẹ́lẹ́ ni mo yẹ ṣe àní tí mo yẹ ṣe tán báyìí mo fi nù kọ́ ọmọkùnrin mi. o ah! ah! yí mi lọ́wọ́ o ti yí mi lọ́wọ́ o yí mi lọ́wọ́ wo ìwọ fọkàn rẹ àrẹ̀balẹ̀ o ti bájẹ́ là o ah. ti dẹni ọ̀la owó rẹ ti bẹ̀rẹ̀ sí ní lẹ́ka sínú ìwọ jẹ́ ń parí nǹkan tí mo fẹ́ bọ́ sí owó rẹ ó túbọ̀ mọ̀ pọ̀ sí ni bó ti gbẹ́nu bàbá ilé tó fẹ́ fún nǹkan méjì ló ń bẹ̀rù bà mí nǹkan méjì péré àkọ́kọ́ kí n ní owó rí kí n má ní mọ́ bàbá ẹ̀rù ń bà mí fún ẹlẹ́ẹ̀kejì ní ikú wọ́n mú mọ̀ pé kò sóògùn fún yẹn kò sí omi ò fẹ́ tó sínú bàbá mi ẹ bá mi ṣe kó pé kí owó mi tún rí ìlú kó máa pọ̀ sí kó máa pọ̀ sí bẹ́ẹ̀ ni bàbá mi. wọ́n tún ká wá kàsẹ́yìn mọ́ abimọ́lé ọgbọ́n amúnọ́lé ìmọ̀ ìgbà tó wá ń bọ̀ lọ́nà ó wá pàdé òye lọ́nà dákun ọgbọ́n ni òní ní ni ìmọ̀ ni òní mà ni àbójú ni yékéyéké ìwọ fọkàn rẹ balẹ̀ iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú ni mo jogún rẹ̀ ni ìwọ fọkàn ara rẹ balẹ̀ jẹ́ kí mi ò tún bọ́ tún kíní ìsìn bí mo sì máa bọ́ ọ sí ó lówó ẹ̀rù ó sì bọ̀ fọkàn rẹ balẹ̀. kejì ni partner in crime ẹ̀ nǹkan tí mo ṣe pè yín nìyẹn ẹ sọ fún mi báwo lẹ ṣe rìn níbo lẹ lọ níbo lára lọ láti lọ kó o níbo ló ti kó wárápá nítorí ìran mi kankan ò ní wárápá rí. mọ́mi as for me mi ò gbọ́dọ̀ parọ́ tán yìí kò yé mi mi ò mọ bó ṣe jẹ́ mi ò mọ nǹkan kó ń pa èmi ìtí ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ sí. ta ni mo ṣe ta ni mo ṣe àfìgbà tó ṣàfẹ́ gba bí ọmọ mú mi níbo ni mo fẹ́ gbé wàrà pàgbà ẹ ṣàánú mi. mú mi ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ máa ní láti calm down ẹjọ́ kò sí nǹkan tọ́lọ́run bá ṣe ti pé fún ìwà alálagaraga ẹ wò ẹ má lè gbà ọmọbìnrin tí mò ń wò yìí ó ti padà káṣá o. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti lò. Ah! Ah! wọ́n ti lò ah! bàbá. Hmm? Hmm? ṣé o. Eh, bàbá ẹ mọ̀ pé mo ṣàlàyé fún yín pé èmi àti ẹ̀ báyìí lájọ wà mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lágbára láti tú ẹ tún máa ń dè bọ́ lọ́tẹ̀ yìí fẹ́ kí ẹ bá mi tú sílẹ̀ ẹ bá mi tú sílẹ̀ lọ́wọ́ àwọn tó dè é. bàbá ẹ ṣàánú mi òun púpọ̀ ní lọ́wọ́ mi ojúkọ ẹ pa ojúkọ ẹ rèé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n mọ rórè ọmọ ẹ ṣàánú mi. Hmm ọ̀dà ọ̀dà wọ́n ní bájá yín bá forí kómi tán àmọ̀nà lé olówó ẹ̀ ó dálẹ̀ tán sí ìlú kó wá báwọn òbí tó bí ọlọ́mọ àbí kò tán wọn kọ́ adìyẹ méjì òní ráyà rẹ̀ kọ́ má dáṣà gẹ́rẹ́gẹ́rẹ́ àwòrán òde ọ̀rọ̀jò ilẹ̀ àwòdèdè ilẹ̀ gbọ́n àwọ̀ lọ́mọ tó mú yín wáyé àwọ̀ náà àbáyọ sọ̀rọ̀ rẹ̀ ó kàn jẹ́ wípé ètùtù láṣẹ láṣẹ ètùtù tó tóbi ètùtù kàǹkà tí ń kagún láyà ń láàgbé nítorí ọmọ yìí tàbá wá ṣetán o ẹ gbádùn mi wọn wà fún ilọ̀ṣẹ̀ kan àmúrelé fẹ́ránṣẹ́ yìí bẹ́ẹ̀ bá ti mú délé òun fúnra rẹ̀ lílọ rẹ̀ wá ọmọkùnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ọmọkùnrin òun yóò wá fi ọṣẹ ìwú ẹ̀ fún ní ìbí ìbí ọmọlúwàbí tó bá ti lè ṣe wílé ibi bá lọ eré bá dé ntúnṣe ti lọ bàbá ọmọkùnrin tó nífẹ̀ẹ́ dáadáa. Ah. ni ó wẹ̀ fún ní bímbí. ara lọ́lá ara lọ́lá ṣé o rí ìtọ́kọ mi sí ṣé o ti rí ṣé o rí ìtọ́kọ mi sí àbọ̀ abálọ̀rọ̀ ẹ. tí ó ṣe ni mo sọ wọn. Please, can you come again? Sure nǹkan tí mo jọ láti explain fún ẹ náà ni wípé mo máa fẹ́ kó wẹ̀ fún mi ní ìwò you know pẹ̀lú ọṣẹ dúdú tó fún mi and while you're doing that wà á máa gbàdúrà fún mi kára mi náà lè yà dáadáa ni that's all kò dẹ̀ sí nǹkan tó máa ṣe wọ́. really uh, well uh, I, I, I have to go now. Oh. Uh, I promise you I'll get back to you okay. Oh, yeah. okay. Uh, I'll get back to you. I'll be, I'll, I'll be expecting yeah, you. Yeah, yeah, yeah. All right. Um, babes, Matilo, um, hmm. eh, if you pay you, ma, Padawasha. Um, hmm. this guy no sure. Guy tell me why. Osa Sala family. mm, come on, come on. Arẹwọ̀n kí n wá nǹkan tì, amárẹ́lòmíì. Mr. Jide ẹ rí pé opportunity ńlá lélẹ̀ because tẹ party ti lè wẹ̀wẹ̀ yẹn fún Aralọ́lá kí ló kù ẹ ti rí ìwòwò ẹ ẹ ti wẹ̀ fún kámọ́jọ wedding ló jẹ́ kù. àbí o àbí o torí mo mọ̀ wípé wedding ni ó máa dùn ó máa lárinrin. in fact it will be one of the best talk in town torí pé. àyà gbọ́ ọ̀rá mọ̀. actually gbogbo ìgbà tí ẹ máa ń sọ fún Bísọ́lá pé ẹ love mi ẹ Bísọ́lá máa ń jíṣẹ́ fún mi èmi náà dẹ̀ jẹ́ pé pé mi náà love yín but pé mo kọ́ wà careful ni nítorí pé experience mo ti ní pẹ̀lú ọkùnrin ewé gbígbẹ tó ti jábọ́ lára igi rí òun ló kán tútù lọ gbọ́n so kò sí pé I love you very much I was just being careful then but now mo ti mọ ríyàn tẹ jẹ I am ready for you so tẹ bá lè bá mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ah in fact ẹ máa gbádùn mi gan. <laughs> ó ti yé mi a kì í bọ́ bá pààlà kí ọkọ ọba kó má sàmì lẹ́sẹ̀. Ah, ìtumọ̀ o. Ah. ìtumọ̀ ẹ̀ ni wípé. bàbá gbé ọ̀pọ̀ lọ tí ò jọ kọ̀ọ̀kan á gbé jùlẹ̀ ni. Ah. Sajide. Oui, Sajide. Bisola. Mo kàn máa tó bá jẹ́ wọ́n ni, ṣo lè gbarú ẹ̀ rárá. Tó bá jẹ́ wọ́n ni, tó bá jẹ́ wọ́n ni, tó bá jẹ́ wọ́n ni, ṣo lè gbarú rárá. Tó bá jẹ́ wọ́n ni, <sighs> tó bá jẹ́ wọ́n ni ọ̀rọ̀ yìí sọ sí ni ìlànà ọ̀bùyọ̀ sí o. èwo la fẹ́ tọ́lá. tí kí láńlò má bàa lé wa síta ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe. ó dẹ̀ bò mí bó bá rí. omi èmi náà mọ ìgbọ̀ngàn tó máa padà ṣẹlẹ̀ lélẹ̀. eré tí mo dẹ̀ sá nítorí pé mi ò fẹ́ kó dìtìjú fún wa ládùúgbò gbogbo kẹrù wa pọ̀ta ni tó hmm, ló jẹ́ ṣe nǹkan tí mo ṣe. ó dáa ìyẹn yé mi àmọ́ bó la mọ̀ tó ti ṣe kò ń gé àgbà kó burúkú nǹkan tó ń ṣe ẹ̀yìn báyìí. mo mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ mẹ́ni náà nítorí pé ìjọ tí kìíní máa ṣẹlẹ̀ agbára sọ fún mi mo kàn wọnú ara mi bẹ́ẹ̀ ìgbà tí mo dẹ̀ ti ní experience ẹ̀ mo wá pe nọ́mbà arákùnrin mo pe sẹ́rẹ́lì kó lọ nǹkan náà dẹ̀ ni mo rí rí mi mọ ibi tí mo fẹ́ wá sí. ẹlẹ́dàá mi ò ń rẹ́ o nǹkan táwọn àgbà ń sọ gan-an ló ti ṣẹlẹ̀ yí báyìí wọ́n ní tọ́mọdé bá pẹ̀kú àdàjẹ tó bá pẹja àdàjẹ tó bá pààrọ̀ gidi pa àgbéwálé fáwọn òbí ẹ̀. mo ní tírẹ̀nì àti ìmọ̀ ni mo ṣe ṣe. ó dáa tálámù tó fẹ́ràn ẹ̀ dúró ló máa ṣètùtù tí bàbá rẹ̀ ká ṣe. I don't know. ah ẹlẹ́dàá mi. ó ga o ara lọ́lá àṣàgò fàdí mi ló máa padà dádì yẹ ẹgbẹ́ yìí obìnrin akọ́pọ̀ irun obìnrin ló ń ṣakọ ah. àti wípé nígbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ ọkùnrin ẹlẹ́tàn kan ni ìyẹn ló jẹ́ kí n máa take time mi kí n tó tún bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ mi. <laughs> ara lọ́lá mi wá sínú ayé mi kó wá fi mí dára tó ń wẹ̀. he's a lover boy. I love you so much. he's a lover boy. Wow. Eh? What? What this? Eh? Ara lọ́lá? Ah! Ara what's this? ara bílẹ̀ máa fọ ọkọ̀ jáde ọjà wẹ̀rẹ̀ ni máa fọ ọkọ̀ wàràkàlẹ̀ lẹ́yìn náà wàràkàlẹ̀ lẹ́yìn lórí Don't let me lie to you. Ẹ̀rù bà mí. Jọ ṣe first time to máa ṣe nìyí ni àbí o ti ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Actually, o ti máa ń ṣe mí tẹ́lẹ̀. Although kó ṣe bí wọ́n bímọ mi o ṣàìdédé ló kọ́ dédé bẹ̀rẹ̀ sí mi lójijì. kí wàá ní àwọn ìgbésẹ̀ tó ti gbé at least there should be a way out. There is a way out. Ah, ah, <coughs> ìyẹn máa le díẹ̀ o torí mi ò mọ bá ṣe fẹ́ ṣe téèyàn mẹ́ta dúró ní méjì méjì ẹni tí ò rí yìí rí wọn ló máa ń fọmọ orogún ẹ̀fọ́ kọ̀ ọmọ Yorùbá dẹ̀ ní gbogbo wa. èmi ò ní kí jọ má bẹ̀ẹ́ ṣe o because I know he can do anything for you he loves you but. ẹ̀fọn tó balẹ̀ kí ni ẹ̀ fi sùúrù pa. honestly more understanding. but in this case wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí ẹni tó bá bá mi ṣe nǹkan yìí even ẹni tó fẹ́ perform right yìí family member wa ni although mi ò sọ wípé kí ìjọ mi bá mi ṣe ní dandan o nítorí èmi tẹ̀ gba kádàrá mi. I will do it. Jọmi. Yes. That's my name. Jomi Jomi. Èèyàn tó bá jọmí gan kò lè lóhùn mi lẹ́nu. Tó bá tún lóhùn mi lẹ́nu kò lè ṣe bí Jọmí. Ẹ máa ṣe máa jọmí jọmí. Jọmí. That's my name. Èèyàn tó bá jọ mí gan kò lè lóhùn mi lẹ́nu. Bó ṣe ìyá yín lẹ́nu. Gẹ́lẹ́ náà ló yé mi náà lẹ́nu. I'm so surprised. I never expected that. Honestly. But for you, I mean. We shouldn't judge a book by its cover. Oh. I know. Who would believe Jomi of all guys would be the one to volunteer himself? But any sùúrù. Nísìnyí to ti volunteer rẹ̀ we need to act fast. Act fast? We need to move as it dey hot. Kó tó di change mind ẹ̀ pé òun very early Lola. Agbada gbọ́dọ̀ dọ̀dọ̀ Ah, guys, what would I have done without you girls? Honestly, ah. Thank you so much. I can't thank you guys enough. Thank you for standing by me. Thank you for everything. Mm-hmm. Sherry, good news Muli. Wait at the àti share pẹ̀lú mommy because she's been worried sick about my situation. Are you okay? ọmọ kan tètè wá máa lọ ah, kó Tete, so sọ fún mọ́mísí kó lè tètè prepare ká lọ very early Lola. Yeah. Uh, ẹ̀dùngúdúgbò finú gbóṣelé àwọn àgbò kété forí òkìtì ṣe ìyẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní rí bú olò kó sàn lọ o tó ẹ̀yin ayé o ọṣẹ ọ̀hún rèé o mo ti ṣe bẹ́ẹ̀ tí ní í ṣe ẹ wá bí ó jẹ́ fún báyìí o ẹjọ́ ó ràn bí òrùn kí irun bí ara rẹ̀ kó lọ káìsàn burúkú tí wà lágọ̀ọ́ ara rẹ̀ kó jáde bó ti rí nù wọn ó sì ti rí bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ah, arákùnrin ọṣẹ tó ń wò lọ́wọ́ mi tó ń wò lọ́wọ́ mi ìwọ ni kò gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti délé tó bá ti di láàjì o èmi bọ́ síta pàápàá níbi ìjọ̀mọ́lúwàbí ó fọṣẹ ìkọ̀fìgbọ̀ fún láti orí délẹ̀ tó ń gbádùn bọ́bá wa ti ń wẹ̀ fún àdúrà ní kẹ́ mọ́ ṣe o kí mo ní kẹ́ mọ̀ ṣe àdúrà ni o bẹ́ẹ̀ bá ti ń wẹ̀ tán lọ́wọ́ ẹ mọ́ ṣàròyé mi o ju àdúrà lọ o ṣe ti gbọ́ ìgbà náà ni bíbí lọ eré dé bẹ́ẹ̀ bá ti ti wẹ̀ fún tán bá gbogbo ẹ̀jẹ̀ tó wọlé ṣe ti gbọ́ torí ibi tẹ̀lé lọ́nà gbà lọ́wọ́ mi yóò jẹ fún yóò yóò jẹ fún yóò yóò jẹ fún. bàbá ṣé lẹ́yìn tàbá ti gbàdúrà yẹn kéwì wọn ní ṣe mọ́ kò dẹ̀ sí nǹkan míì tá a máa ní láti tó ṣe. ó ṣe wù mọ́ tó bá ti ṣe mọ́ nǹkan tó ń kà ṣe máa máa padà wá lójú ọ̀dà. jọ̀bí jọ̀bí jọ̀bí. o ò tún rógo àìsàn mọ́ o àràlọ́lá ìsàn kankan ò ní ṣe é mọ́ o ò ní rógo àìsàn mọ́ o ò ní rógo àìsàn kankan mọ́ gbogbo àìsàn tó wà lágọ̀ọ́ ara ẹ̀ yìí bí mo ṣe ń wẹ̀ fún ẹ yìí kó máa bá omi lọ ni o o ò tún rógun wárápá mọ́ o ò tún rógun àìsàn mọ́ bàbá ọkọ mi o ṣeun mo dúpẹ́ ojú ìmọ̀ ní tiẹ̀ ẹ àtẹ̀yí tó mú àtẹ̀yí tí ó mí nínú gbogbo ọ̀rọ̀ ayé ẹ ọlọ́run á bá mi máa dá sí i am grateful mo dúpẹ́ gidigidi gan ni fún ohun tó ṣe fún èmi àti ọmọ mi. o ò wá ní kábàámọ̀ pé kí ló dé tí mo fi ran àwọn aráàbí yìí lọ́wọ́ ẹ̀ ṣọwárẹ̀ yìí méjèèjì àti wá àti ara lọ́la ẹ̀ lóra yín kalẹ̀ ẹ̀ bára yín kalẹ̀ o ṣeun mo dúpẹ́. Mm, yes. Mm. Ah, jẹ́ kí mọ́mí dúpẹ́ o torí nǹkan tó ṣe fún wa is such a big deal and èmi náà lè fẹ́ seize opportunity as if he appreciated. I am going to forever be thankful to you. Mo ma dúpẹ́ ni because nǹkan to ṣe fún mi ah mo appreciate it ni o ṣe gan. Ọmọ lọ, kò sí nǹkan tó pọ̀ jù fún mi tí mo nífẹ̀ẹ́. ẹ má bínú o sórí ọ̀rọ̀ olólùfẹ́ yẹn ìyẹn gangan ni mo fẹ́ mẹ́nu báyìí ibi tá a bá lọ ní kẹjẹ́ ká kórè sí tètè bá mi kóná sọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn má jò ó mọ́mí a máa update yín láyé. <laughs> update yẹn gan ló lè ṣe é. ìwọ lè jìká mi tí ó jẹ́ kẹ́rù jábọ́ lọ́wọ́ mi mo appreciate it gan thank you so much for all you do for me thank you god bless you. amen darling you're welcome lord most especially all thanks to god. i know but you know what yes. i feel like having you tonight now and.

bàbá bàbá ní kiri. nísò nísò nísò nísò èèyàn gbé lábàá rẹ nísò kàwé kò ti dé nísòrò nísòrò ayé mi kò ti dé. ta lórí nípa lábàrà ta lórí nípa lábàrà. ara lọ́la ṣàlàfíà ọkọ̀ ẹ̀ ń gbọ́ ó mà ṣe kùtùkùtù. mú mi ẹwọ ọ̀rọ̀ ọjọ́ mi náà ló gbé mi wá láàárọ̀ yìí. kí ló ṣe àárọ̀ yìí ló jí o. kí ló ṣe ẹ ní sùúrù ó ṣe kùtùkùtù kí ló dé. mumi àárọ̀ yìí ni èmi àti ìjọ mi jọ wà lórí bẹ́ẹ̀dì ṣàìdédé ló pariwo wá látọjú ọrùn ó lóun lálàá ẹgbẹ́ ẹnìkan gbà òun lábàrà nìkan ọmọkùnrin òun àti báyìí báyìí ṣe ló rọ sílẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni mà. nǹkan ọmọkùnrin. Ah, ẹ wo mọ mi i don't know what to do. níbo ló ti lọ in fact kò sí wàhálà tí mo ti ṣe mo bá wọ̀ mí mo bá gbé kò gbé gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ lẹ̀ báyìí ni o nǹkan ọmọkùnrin ò gbé rí mọ́mọ́ mi alẹ́ ni mo ti dùn. níbo ló ti bá irú ẹ̀ pàdé kí ló ṣẹlẹ̀. mọ́mí i think i know i think i know ó dà pé repercussion nǹkan tọmọkùnrin bá mi ṣe òun ló ń jẹyọ yìí o ó dá mi lójú wá ah, ah, mọ́mí ọmọkùnrin. yé sọ̀rọ̀ bí ọmọdé jàre repercussion kínni bàbá ò sọ fún wa pé irú nǹkan báyìí máa padà ṣẹlẹ̀ sí náà. ọ̀tọ̀ bàbá ò sọ àmọ́ àmọ́ ah, mi. àjẹkẹ́ lànà ọmọ kú lónìí dájúdájú àjẹ́ àná ló pọn ọmọ jẹ ń ló pa. ọ̀nà wo làwọn gbà ó. ó dá kí ni ká wá ṣe sí gbogbo preparation ọ̀rọ̀ introduction yìí tó ti délẹ̀ tán. mọ́mí ìjọ máa everything should just be on hold right now àbí kí la dùn gbéyàwó láìsí kí ni tà ń sọ yìí kí ni ọjọ́ kò ti lè ọkùnrin. on hold kẹ. bẹ́ẹ̀ ni mà. why would everything be on hold. Ah, báwo ṣe fẹ́ ṣe. jẹ́ kí n sọ fún ẹ wàá jókòó ti ó tó wà nínú ilé tó ti yẹ owó wàá jókòó ti yẹ wàá wá wá ó tó rí yẹn wàá wá lọ síta ẹ nǹkan ọmọkùnrin yà lè rí yẹn níbi à àbí o fẹ́ ká tó padà sínú iṣẹ́. èmi mhm. kì í jókòó ti owó nílé. Mm kí wọ́n wá ó kejì hmm. síta. bẹ́ẹ̀ni ọmọ ẹ kí ni. tó bá jẹ́ wọ́n ni ṣó lè gbàrú ẹ̀ rárá tó bá jẹ́ wọ́n ni. ìbọn ló fà á àmọ́ mi mo rí ni mi bá ti ṣàlàyé fún un. ẹ eh, bàbá eh, tẹ bá rí tẹ ṣàlàyé náà òun pàápàá lè má ṣe nǹkan tó bá mi ṣe yìí ó ti wá ṣẹlẹ̀ báyìí ẹ ṣàánú mi ẹ gbà mí ra mi kálẹ̀ bàbá ẹni tá à ń sọ̀rọ̀ ẹyẹ ọmọkùnrin yìí ọkọ mi ni ọkọ àfẹ́sọ́nà mi mo fẹ́ fẹ́ gangan ìrànlọ́wọ́ lè lè ṣe fún wa báyìí jọ sà. ọmọ mi sà fún àbújá kankan lọ́nà ọ̀pọ̀ ibi tí a bá bá náà la máa bá sọ̀kalẹ̀ wò ó má jẹun tọ̀ àgbákù la ṣe wúlẹ̀. bàbá ìjọ ẹ má jẹ́ kó bá kú o ẹ bá mi pawó dákẹ́ bá mi tún àwọn òṣè ẹjọ́ sáà ẹjọ́ kọ́ mi nìyẹn. ọmọ nǹkan alálẹ̀ fẹ́ gbà mí tó mọ̀ fà fi kàn kan ni. ha! nǹkan alálẹ̀ fẹ́ nù. Aralola o tún tẹ̀lé mi jáde ṣé mo ti dágbére fún ẹni yàrá sẹ́yìn. Aralọ́lá so ń jáde lọ lóòótọ́ tó dẹ̀ mọ́ para mi ò yá. ó ní ìsọlẹ́ mi ìwọ ọmọkùnrin yìí o ṣé mi ò dágbére fún ẹnu ilé sí pé mo ń jáde ni besides lánàá nínú ilé yìí mi ò step outside all because of you torí pé o sọ párẹ̀ ò yá I need to be somewhere very important ṣé kí túbà lọ ni. Really? Yes, really. As a matter of fact, I'm running late. I'll see you in the evening, all right? Later. Kí ló ń ṣọmọ? Right. Ah, okay. Ah, over here. Mo wà ókè nǹkan kan ṣe mí. Nǹkan rẹ̀ mi díẹ̀ ní bá ń fine. Ẹ jókòó. Ọ̀rẹ́ ṣé torí ẹ̀ níyàwó ẹ̀ ò ṣe kí wa nígbà tó rí wa? Ah, ọ̀rẹ́ má bínú ṣorí èmi àti ẹ̀ ń fa nǹkan kan. Ẹ ṣáà fọ̀rọ̀ tiẹ̀ lẹ̀. Báwo ni? wá ẹ malaye. ẹ jókòó náà. ẹ eh, farabalẹ̀ ẹ jẹ́ ká sórí nǹkan tèmi àti jàre ń sọ wọnú mọ́tò nìyẹn à ń discuss nǹkankan I think ń observe lẹ́nu ijọ́ mẹ́ta yìí there is something wrong with you look talk to us you can share your problem with us. àbí mo dẹ̀ wá òkè kò sí nǹkan kan tó ń ṣe mí. jọ mi. anything ò ṣe mí mo wá òkè. ìwọ wà òkè i don't yeah. think so. no no no ó wà òkè wọlé kó change jẹ́ ká gba ẹ̀ka gba trọ́fì méjì méjì ń ẹ fún mi ní few minutes kí n change kà máa lọ. má pẹ́ o. mo ń bọ̀. èèyàn méjì ò kì í pàdánù rọ ẹni tó ń parọ́ fún tí ò bá mọ̀ pé ọlọ́pàá ẹni tó ń parọ́ sáwọn pé ọlọ́pàá. suspect pé nǹkan kan ṣe bọ̀bọ̀ yìí something is telling me my god pé nǹkan kan ṣe jọ mi. ilé ẹ̀ tó bá débi ọtí ajá no no no no no ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ o lòun ṣe kọ́lé tòun sọ́tọ̀ gédéǹgbé as for me mi ò láì kọkùnrin wà rọ́ọ̀fù ìwé. anyways nǹkan tó kọjú séèyàn kan ẹ̀yin ló kọ sẹ́lòmíì my dear one man's food is another man's poison. má tẹ̀ dá ló ń jà kí ni àǹfààní ọkùnrin tí ò lè ṣe kóbìnrin yẹn pariwo kóhun àbí kí ni àǹfààní ọkùnrin tí ò lè ṣe kóbìnrin yẹn sá jáde kọkùnrin yẹn tún lè mú. Hmm. ẹ má mi sá o. mo sọ fún ẹ náà amọ́rọ̀gùn awolé ọlọ́tí ló ń ṣe wọ́n gbádùn ẹja rẹ ìpàdé mi àní mò ń gbọ́ ẹsẹ̀ ẹ̀. jọ mí. kí ló ṣe ẹ̀ náà kí ló dé tó ṣe wà lost in thought báyìí. ẹ má bínú. but ó nọ́rọ̀ tó ń sọ lọ náà ó tí ì sọ délẹ̀. ẹ wo ọ̀rẹ́ kò sọ̀rọ̀ kankan mọ́ ẹ má jẹ́ n parọ́ fún un mo lògùn kan láàárọ̀ ó jẹ́ kí n fẹ́ máa wí orí ń fẹ́ máa kùn mí. ilé hmm. tó ń sọ̀rọ̀ báyìí ṣé bí wọ́n lo mẹ́nu lọ́rọ̀ wo nígbà tó pàdé ìyàwó ẹ̀ o nǹkan kan ibi tó sọ̀rọ̀ dé nìyẹn. a lè continue yẹn later ẹ kàn jẹ́ ká ṣe fàájì nbí so that màá lọlé lọ rest. o fẹ́ lọ relax. oorun hmm. ń kún ẹ̀. ó lágbára o. She kí ẹ̀mí bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ mi ò fẹ́ ká máa pàdé ara wa lẹ́gbẹ̀ẹ́ òkèèrè kan bí àwọn àgbàlagbà ṣe máa sọ fún mi báyìí mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó mo fẹ́ máa sọ kí n jí kí I want you to be my wife that is what I want. She can. Are you sure? Hmm hundred percent. wo ọlá hmm? bá a ṣe boyfriend and girlfriend i think it's better hmm, nítorí nísìnyí lèèyàn máa kó wá sílé téèyàn ò ni níyì mọ́ lójú yín. come on don't say that. Hmm. ìwọ náà mọ̀ láti lè pé ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ òtítọ́ ni. I will always love you like kò sí nǹkan míì tí mo lè fẹ́ràn tó lè jù ẹ́ lọ. Arẹwà Kówálé. Wọ́n mm, fi mí sílẹ̀ jọ. Um, anyways, I'll think about it. She will think about it. Mm-hmm. For me time. Okay, fine, good. This is the plan. Ó ní lọ sílé lónìí yeah ó máa sàn dọ̀ mí mọ́jú àmọ́ aráyè fara yẹra wa so then you can ah. think about it tó bá máa dára làwọn fún mi lẹ́sìn. I know your plan Could dẹ̀ work mo need time quality time láti rò. ok ṣé kí n fún ẹ ní one year kò fi rò so wàá lè fi mí lẹ̀ right. Uh-uh, come on kò síbi tí mò ń lọ náà. Mm-hmm. You know I love you. But you know I love you more than you do. To love and be loved back. Tá bá fi ogún ọdún pinlẹ̀ wò rè. Ọjọ́ ògùn kan ló fẹ́ já sọ́jà. Mọ́mi ó ti sú mi. I am tired, I'm fed up. Ah, ah. Ara Aralọ́lá, má jẹ́ kó sú ẹ̀. Yes, ṣòwì níbi tọ́rọ̀ dé báyìí sí mi. I want you to apply wisdom. Because orúkọ tá a sọ ẹ́, òun ni mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó máa rù ẹ́ báyìí báyìí báyìí àrà lọ́lá kó o jókòó sínú ọlá kó máa dára ìyẹn ni mo fẹ́ fún ẹ àbí kí ló lè nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wípé nǹkan tó ń wá tí ò sí nínú ilé yẹn kó o wà lọ síta. mọ́mì. bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọgbọ́n ló gbà àwọn àgbà ní tó mi ẹni ò bá àti ìtòníwẹ̀ a máa bù fi bọ́jú ni. mọ́mì. here is your primary assignment. it's like Mommy, eh, understand me. Just try and put yourself I in my... understand you. Ìwọ ni o fẹ́ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Fi ojú ẹ síta. Kí yóò lè nà ó? You're not in my shoes. That's why you're talking like this, mommy. I'm going through a lot. It's not easy, mommy. It's not easy in any way. I understand. Mo bíbí, má fojú mi sọ́nà o. Mo mọ̀ pé màá mú ìsẹ́. All the time to màá ti fẹ́ travel Little Mama should be ṣe bí ọmọ Gba mélòó ni two months máa fi pé how oh, back ah, soon? Two months That be two years. Ah, kò easy o. Baby, tá a bá ṣiṣẹ́ kí la Okay, jẹ? Hmm? Hmm. Ok, nǹkan tá lele. máa ṣe lélẹ̀. Ah, Okele. Sá. Thank God for money. Sell sí lára ǹdí nsìn so kò sí nǹkan much tó fẹ́ máa ṣe lẹ́nu gate. Make sure pé o see síyàwó mi time to time ó lè fẹ́ rán iṣẹ́ or something má jẹ́ kó jẹ́ olùkọ́ mi lè ok. ẹ ẹ tiẹ̀ má wọrí nígbà tó jẹ́ ẹ̀yin tí ń jáde nísìnyí tẹ́ ń travel ta ni mo tún fẹ́ sí géètì fún <laughs> mo lè ti géètì girl park sọ kọ́kọ́rọ́ dànù ah, ah. àwọn tó bá jẹ́ pé kí n jókòó ti àwọn madam máa dúró tí wọ́n báyìí ni tí màá máa jókòó fún mọ̀ sọ wọn lójú mọ̀ sọ wọn. sọ kọ́kọ́rọ́ mi. ló ṣe ṣó gbádùn ṣá ah. ìwà àti tani. babe ṣó mọ nǹkan tó ń sọ. no bọ̀bọ̀ yóò wá òkè náà every time eléyìí tó ń pè é sí àti eléyìí tó ń é sí gbogbo ẹ̀ ló máa ń dá sí lẹ́nu géètì tó wà o wá fẹ́ fi gate lẹ̀ fẹ́ wá bá mi bí báyìí for what. ẹ má bínú mo ṣe rehearsal speaker of the house. speaker nìkan kan. Hmm. mo notice pé o fi bẹ́ẹ̀ láìkí mo bọ́ yìí. kí lèèyàn fẹ́ láìkí lára ẹ̀ tẹ́lẹ̀. come on hmm. má máa kanra mọ́. mi lè má ah. kanra mọ́ ó ti máa ń ṣe yẹ̀yẹ́ tí ò necessary. it's okay it's okay baby. Oya, ok, le mission, mission, mission. Oh, should leave now. Mo fẹ́ lọ speaker of house. Speaker of house. No, it's alright mi that's my name. èèyàn tó bá jọ mí gan kò lè lóhùn mi lẹ́nu. that's my name. Um, má bínú pé mo disturb ẹ actually mo kàn wá ń bí báyìí mo wà bored mo wá feel pé mo need refreshment get so um, bọ̀lì ń wù mí jẹ. Ah, bọ̀lì eh, ṣé bọ̀lì àtẹ̀pálẹ́fẹ́ ni àbí bọ̀lì àti rice torí sẹ́ni bí mi ti wà yìí èmi á máa jẹ́ bọ̀lì àtẹ̀bà kò sí nǹkan táwọn èèyàn ń fi bọ̀lì jẹ. Eh, eh, Okele don't start o dé pẹ̀lú gbogbo kàtìkàtì tó máa ń sọ nìyẹn èwo ni bọ̀lì àtẹ̀pà bọ̀lì àti kinní kan bọ̀lì ń wù mí jẹ bọ̀lì ah, ó yẹ kó ti yé ẹ̀ náà ó kì í ṣọmọdé ẹ má bínú sí bọ̀dẹ̀ àbí bọ̀lẹ̀ rìn. Ah, ah, ibo ló tún gbọ́rọ̀ lọ àní ah, bọ̀lẹ̀ ń wù mí jẹ ṣé kò ń ṣe bọ̀lẹ̀ ló wà lábẹ́ ẹ̀ mi. tó bá jẹ́ pé lóòótọ́ ni mo ní bọ̀lì mà ọlọ́run ti parí iṣẹ́ síbẹ̀ àmọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni sẹ́rí bọ̀lì tèmi tẹ̀wò yìí ó wà fún àwọn ọmọ tí wọ́n ń ta bọ̀lì kó ṣe fún irú yín mà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣerú mi ah so wọ́n sọ fún ẹ pé irú èmi ò mọ bọ̀lé jẹ ah! mi ò mọ bọ̀lé gidi jẹ. tẹ bá wọlé tẹ bá jẹ bọ̀lé tèmi ẹ fi gbé ta ni o ẹ ṣàjáde ni o. Ah. wo òkèlè kọrọlẹ ṣòrí tó bá yẹ pé bó ṣe ròyìn bọ̀lé ẹnu ṣe wà lọ fún mi jẹ. ẹ. yes mo fẹ́ taste honey pot yẹn. ẹ ma. kí ló ṣẹlẹ̀ o fẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Ah, mélòó lè mi. àbò fẹ́ lùzí iṣẹ́ yẹn. ẹ ẹ má bínú ma. ó wà lọ fún mi jẹ bọ́ ní tọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ palliative ni mo tọ́jú ẹ̀ sí gbìyànjú madam àti fẹ́ kó tán mo gbé. madam ẹ bọ́ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí. sùúrù àti wà pẹ̀lú òun lè lọ fún ṣọ́ọ̀kù obìnrin ọkùnrin tí ò bá ti lè apply méjèèjì báyìí nínú marital journey ẹ̀ ó máa máa ní problem torí ó kàn máa máa mélèé a máa jùlẹ̀ agbélé ó máa sọ sí gbòmìnira before you know it aya bẹ̀rẹ̀ sí ní kà fún un wọn ò dẹ̀ ní mọ̀ wípé àwọn obìnrin yẹn ló ń tan ní sùúrù sùúrù ni kò ṣe. mọ̀mí sùúrù mọ̀mí látìgbà tí mo ti mọ ara lọ́lá mi ò tí ì fìgbà kan báyìí ìwà tí ò dá sí rí mo wá mọ reason tó ṣe frustrate life mi. olùwàjọ mi lójú ma. ìwọ obìnrin lórí yẹn it's a pity pé bàbá yín ti ṣaláìsí tó bá pé bàbá yín ṣì wà ní mi bá ní kí ìwà àtẹ̀gbọ́n ẹ̀ kẹ́bí lérè tẹ́ ẹ bá ní kóhùn náà kà òun fúnra rẹ̀ ò lè ka ìgbà tèmi fúnra mi tí mo frustrate láìfọ òun ṣùgbọ́n ṣó torí ẹ̀ lèmi dànù ni ó torí ẹ̀ lèmi dànù ẹ́ ewu obìnrin lórí ẹ̀ kò sí nǹkan tó lè ṣe fún obìnrin láyè kò sí nǹkan tó ṣe fún wa tó ń tẹ́ wa lọ́rùn matter of fact ẹni tó bá ń kẹ́ wa gẹ̀gẹ̀ tó ń gbé wa gẹ̀gẹ̀ yẹn òun gan ni ò kí mọ̀ ṣe ní ojú wa kí náà ló bá wa débẹ̀ ayọ̀ ni ara lọ́la ń yọ̀ ni. mọ́mí ara lọ́la ń yọ̀ ó dáná kó sọ̀rọ̀ ẹ̀dọ́bẹ̀lá kó túbọ̀ máa yọ̀ sí i. sùúrù ni kò ṣe pẹ̀lú ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ mo ti gbọ́ yín mọ́ mi. ẹ bá ilé kẹfì tí wọn ṣe yìí kọ̀rọ̀ sí wọn náà ni ọkùnrin akíkúta rẹ̀ lágbára náà àmà ṣe bàbá ìlú mi tọwọ́ lágbára náà abudulé tolúkọ orísun gbogbo wà lọ́dà kò ní gbẹ. explain to me how ó ní láti sọ̀rọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi lóyún six weeks See èmi dẹ̀ ti travel for over eight weeks so what is going on here. Um, what is going on here. Okay, ní sùúrù. ok mo ní to um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé. tó Eh? ni pé kí no o sọ nǹkan kan like kò yé no bóyá ibi tí mo eh, spirit mi ló wá ní láti ibi tí mo travel lọ tí mo wá fún ẹ lóyún. irọ́ ìwọ kọ́. o ṣàlàyé fún mi ẹ̀mí mímọ́ ni àbí. ẹ̀mí eh, mi sọ̀rọ̀ ó ní cosmate mi kan ó cosmate. cos what. irọ́ irọ́ irọ́ ní Okay. ok calm down. tó bá fẹ́ kí n calm down kó jẹ́wọ́ fún mi sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi like ìwọ náà ṣe ń ṣe yìí ó ń dẹ́rù bà mí bó ṣe ń ṣe yìí ó ń dẹ́rù bà mí nígbà tíyàwó mi bá lóyún tí mi ò sí nílé. ilé pẹ̀lú wa àjọ gbénu lé yìí. àyà mi ni wèrè náà èèyàn tó fún ẹ lóyún àjọ ń gbénu lé yìí èmi àti ẹnìkan là ń gbénu lé yà Oh. ṣé kò kí ṣe nǹkan tí mo rò ṣáà kò ní jẹ́ nǹkan tí mò ń ro nàgbà tí ó ṣe báyé ń ṣe ẹ́ ah, ah. tí ó ṣe pé omi pure water tó bàjẹ́ kò ní jẹ́ nǹkan tí mò ń ro ṣé nǹkan tí mò ń ro ẹ má bínú sá sẹ́rí àti oyún àti ọmọ mo yọ̀ǹda gbogbo ẹ̀ sá ẹ bínú sá. jọ ìwọ sọ kọ́mọ̀tò bàbá mi. ń ṣẹlẹ̀ ní sọ fún mi pé irọ́ ni. ṣìkẹ́mi sọ fún mi pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo jack shit tí eléyìí ń sọ jáde lẹ́nu sọ fún mi pé irọ́ ni. báwo ló ṣe ṣe ṣé mò ń lálàá ní àbó ṣẹlẹ̀ olórí fún getman. ládùúgbò gbogbo obìnrin tó wà nílùú. yẹ́ẹ̀ kò rẹ́ni kò wá sáwọn mi. ẹ ẹ bọ́bìlú sẹ̀rí iṣẹ́ ìṣú ni àwọn mọ̀dámù àwọn náà sọ fún mi pé àwọn fẹ́ jẹ́ bọ̀ọ̀lì mo sì sọ fún mi ní àbọ̀ọ̀lì tẹ́ fẹ́ jẹ yìí bọ̀ọ̀lì tó lágbára ni àwọn lọ́bẹ̀rẹ̀ bọ̀ọ̀lì lọ́wọ́ mi kí tó tábọ̀ọ̀lì fún wa. ó bàjẹ́ àwọn ọlọ́pàá bọ̀ ọ̀tà bọ̀ọ̀lì. ọkọ mi jó jó jó pa mí sílé má pa mí síta jọ torí Ọlọ́run. kì í sọ̀rọ̀ pa mí sílé má pa mí síta lélẹ̀ ọ̀rọ̀ pé mo máa pa ẹ́ gangan mo máa kú ni báwo ló ṣe la ojú ẹ báwo ló ṣe báwo ló ṣe látọ́ fún all because mo kàn travel for two months jọ̀ọ́. mo máa pa ẹ mo máa para mi i swear. jọ̀ọ́ mi mo bó ṣe ṣẹlẹ̀ kò yé mi bóyá ogun ló lò fún mi ni kò yé mi jọ. Ah, àbádọ́mọ ẹ má parọ́ mọ́ mi káláwọ̀n ọ̀gá lè ní kámẹ́rà mo lè ní káwọ́ kámẹ́rà lẹ́sà sẹ̀tẹ̀rì àtọyún àti ọmọ mo fòye padà mo fẹ́ padà sílùú wa mo fẹ́ padà sílùú wa ẹ fún mi twenty two million kí n máa lọ ẹ bọ́ mi twenty two million ti fojú àtọwọlé wọlé wọlé àtọwọlé. Òkèlè bẹ̀rù Ọlọ́run, òkèlè bẹ̀rù Ọlọ́run, bẹ̀rù Ọlọ́run. Kí ló sọ lẹ́ẹ̀kan náà? Ó ní kí n fún ẹ ní kíni. Ká má ṣe gbà ká mú tó ní dandan nínú. Àmì yóò bá jẹ́ wọn ni. Àmì yóò rárá. Ọ̀rẹ́ mo mọ̀ ẹ́ gan ni. Tó bá jẹ́ wọn ni. Iye iye. Tó bá jẹ́ wọn ni. Bá gẹ̀rọ, bá dárò lọ, ó ti ń rí, ó dẹ̀ máa sọ Ọwọ́ mi méjèèjì báyìí ni màá fi gbé ọmọ yẹn jó èmi báyìí ni màá fi bù kó tiẹ̀ wá ṣe fún mi dáadáa ọmọ tó lè ṣe fún mi tó lè dùn mọ́ mi nú. kí ni mọ́ mi. Ah, kó lọ fún mi ní méjì nobody everything na double double na double double everything na double double na ah. double double. bàbá bèjì. yes mami. kí ló dé òun bá mi ya ayọ̀ tí mò ń retí ni kí ló ṣe ẹ́. Mo ń rò ǹkankan nípa ọ̀rọ̀ ọṣẹ ni ǹkan tó fàá ni. má bínú mi tí fi bẹ́ẹ̀ gbọ́ ǹkan tí ẹ̀ ń sọ látẹ̀kún. Ìyàwó, kí ló ṣe ọkọ ẹ? This is not my son. Kí ló ṣe? Ọlá, kò sí ǹkankan tó ṣe. It's fine. Ah, àbí torí pé ẹ retí àlejò tuntun. Ah, bó ṣe máa ń ṣèyàn nìyẹn, kò sí ǹkan kan ọkọ mi wò. Láyọ̀ àtàlàáfíà báyìí, ń ló máa dé bá wa ojú ẹ̀mí ẹ̀ báyìí ló máa fi tó àwọn ọmọ ẹ̀ lágbára ọlọ́run wọ́n máa dáyé báyìí wọ́n máa bá ẹ lórí ilẹ̀ alààyè orí tí wọ́n sọ pé wọ́n máa torí pé méjì ni mò ń expect ọkọ mi àpèlè kọ́ lámìdé kọ́. èmi àti ẹ ṣì sọ̀rọ̀ láàárọ̀ yìí. mi mọ̀ ṣé ó jíṣẹ́ mi fún ẹ. ó kàn sọ pé ẹ̀sán wọn kan pé kí wọ́n ti ń bá rí pé máa explain better. ó mọ bàbá olóyèdè bàbá Isaiah Olóyèdè. ok olórẹ́bù. wọ́n ní àwọn kan fẹ́ ilẹ̀ mo dẹ̀ sọ pé wàtàbúrò ẹ̀ lè wà ní ìcháàjì ilẹ̀ bàbá yín about four five acres kan waste yẹn wọ́n náà fẹ́ fi farm bóyá kẹ tàdánù àbí báwo. mọ́mi ẹ má stress ara yín lórí yẹn èmi àti ìjọ mi máa ríra tá a bá sọ̀rọ̀ nǹkan tá a bá bá bọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ kéré lọ́rọ̀ lẹ̀ náà. Olamide. Yes, mom. Are you sure all is well? Mommy, I'm fine. I'm it's fine. fine, mommy. Jẹ́ kí báyìí wò ó. Orange tẹ̀lé ẹ fẹ́ jẹ. Orange tẹ̀lé. Ah! Oh, mo yọ̀ǹda. ọmọ pé mímì máa wà wọ́n rí àkúdà ó lè túra ká ṣé ń bẹ̀rẹ̀ láti jọ ọkọ̀ bẹ́ẹ̀ bọ̀. bẹ́ẹ̀ ti rẹ́dí máa. so bọ̀dá mi all together pẹ̀lú ẹrù ọmọ èlò lẹ́lẹ́ máa need. Uh, tí n bá rí one point two million naira màá màá wà òkè. one point two okay um, màá fún yín ní two million in case ẹ lè ní any other thing tẹ̀tù fẹ́ fowó ṣe. o ṣáà lè máa yà mí lẹ́nu jọ thank you so much ọlọ́run ọba mi bless ẹ. àmín. ìwọ gbogbo lè kọ́ máa pè ní orí tó ń dúró fún bọ̀mù mi. God bless you, my brother. Amen. Amen and we pé ara ẹni ṣẹ́rí ẹ̀tọ́ mi ni láti make sure pé ẹ wà okay. yeah that's true and àwọn nǹkan to ti ń ṣe náà nìyẹn látijọ́ ẹ̀tọ́ tèmi náà ni gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n láti take care àbúrò mi but fine <laughs> ọlọ́run ló mọ bó ṣe ń pín ọlọ́run ló ní kó pọ̀ lọ́wọ́ tiẹ̀ ju tèmi no i'm just saying kí ni mo fẹ́ tó kí n fún mi. <laughs> Um, ìyàwó mi ń kọ. ah oh she's doing good ìyá tìlúkẹ́ ìyẹn ń jẹun síbi lọ́rùn tiẹ̀. lágbára Ọlọ́run agbóhùn ìyá agbóhùn ọmọ. àmín àmín thank you so much ṣé kí n fọwọ́dà account number sí abóṣe ní lọ. yà máa fún mi lákà kan bá mi. ọ̀rọ̀ thank you. ẹ̀yin ẹ ẹ dàpọ̀ ẹ arábìnrin kan ó bímọ sí ọmọ sí tòun yìí lóòrọ̀ aláboyún tó bímọ lẹ́nu. n kò gbọ́ mi. aláboyún tó bímọ lẹ́nu ìpọ̀ bóyá kẹ̀dá ọkọ̀ kalẹ̀ bá yín wòwe. àyẹ̀wò ọmọ máa ń máa máa tọ́ wa jáde ẹ ọ̀rà síkẹ́mi tó bímọ síbi là ń bèrè síkẹ́mi là ń bèrè tó bímọ síbi jẹ́mi síkẹ́mi. síkẹ́mi ó síkẹ́mi. wọ́n wà ní ọkọ̀ ìgbọ́lá ìlú jẹ́ síkẹ́mi. ẹ ọkọ̀ wèrè wo ọkọ̀ òsì wo nu ọkọ̀ gangan lóde yìí yes artificial lẹ́nu tẹ̀lé original ló ẹ ní sùúrù actually word accord to me by ni wọn wà but màá ní láti pe doctor kẹ tó wọlé. ẹ gbọ́dọ̀ pa wájú. ẹ jọba ẹ jọba ẹ ní sùúrù bọlá ẹ ní sùúrù bọlá mi ah, ni mo fẹ́. àbúrò rẹ gbogbo wẹ̀rẹ̀ ewé ní ewé ní wọn ní gúrúùpù kan náà kí ni gbogbo sí kan ah, ẹ wo ọ̀gá èmi fẹ́ gbẹ́lẹ́jọ ewé ní ládàá ewé lòsì gan náà ọ̀gá ṣé ẹ̀yin ò sọ fún wọn reception pé bàbá ọmọọ̀gá ló dé yìí mo wá débi báyìí ìyẹn bẹ̀rẹ̀ sí sọ jákujàku sí mi ẹ jọ mo mo dé mo fẹ́ wá gbọ́mọ mi ni o. ẹ jẹ́ irú nonsense wo nìyẹn mo ń stop in reception ẹ̀dá mi lò ṣé ẹ̀ mọ́ hospital lẹ wà ni. ẹ pẹ̀lẹ́ o yẹ ọ lọsibítù ẹ̀yin ẹ jẹ́ dákẹ́ ti yín náà ẹ ẹ máa dúró ẹ máa ríran wò so ti yẹ yín sẹ́ni ifá tó bá fi tálíkà jọba ẹnu fáwọn yẹn gan ó máa gbẹ ni kò tí kàn yín ẹ lè dókẹ́ máa wòran ọmọ ni mo wá gbàsà. ọ̀gá mi kí ló ń ṣẹlẹ̀ ń bí iná gitman yẹn kọ́ ni um, òkèlè àbí kí lórúkọ ẹ. ẹ jọjọ jọjọ aláyé mo máa pẹ́ ilé màmí ṣé torí pé wọ́n green wọ́n bọ̀ àbáyé bàtà ìsẹ̀yìn fẹ́ bàjẹ́ kí ni gbogbo òsì yẹn náà èmi ni gateman ṣé ìgbà tí mo ń bọ̀ bí ara sọ gateman lọ́rùn mi ni iṣẹ́ ti yàtọ̀ everything ti change mi ò bá yín lẹ́jọ́ mi ò bá yín lẹ́jọ́ o ọ̀gá ẹ bá mi gbọ́mọ mi o ẹ bá mi gbọ́mọ mi o. Ah, òkèlè òkèlè kí ló ń jẹ́ kí ni mo ṣe fún ẹ kí ló wá ṣe mí báyìí kí ló dé. ẹ gbà. kí ló dé tó fẹ́ fi mí ṣe sí. ẹ wọ wọ wọ wọ wọ wọ ìyàwó ẹ̀mí ṣòwò sáré ibi à ń lọ òjì náà mi ò sì fẹ́ kó dàbí pé àwa máa fi àásán àmọ́ ìlera wa kiri lójú ọ̀pọ̀ títàn. ẹ bẹ́ẹ̀ bọ̀ rẹ̀ o. abọ́ rẹ̀ ni. bẹ́ẹ̀ bá sì fẹ́ rí ìjà abọ́ rẹ̀ tó ń ta wọn gbarún mọ́lẹ̀. ọmọ wa ẹ bá wa gbé ká sì máa lọ wọ́ọ̀rọ̀ wọ́ọ̀ tọrọ ọmọ wa yìí sùtà. kẹ́sì ta. sagbọ́. bí o sì é sí àtàn fàdọ̀ fún dá ò dé ṣàánú mi ṣàánú mi òkèlè jọ. Ah. Ah, ẹ ẹ ẹ wo ẹ madam màá tẹ màá madam kọ́nà ọ̀rọ̀ rẹ o mo ti jù rẹ ni o nígbà tí mo sọ fún wọn pé à ah, bọ́ọ̀lì tó fẹ́ jẹ yìí bọ́ọ̀lì wà fáwọn oníbọ́ọ̀lì ọ̀rọ̀jú jẹ bọ́ọ̀lì oníbọ́ọ̀lì ẹ ọbẹ kò tí wàhálà mo mọ tí ń ṣe ọ ṣé àti máa fún ọmọ ní ọmú ni ẹ kò sí wàhálà àwa náà ti gbé fúláàtì wa kí ni omi ọyàn rẹ ìwọ bá wa fún sí àwa lọ gbé sínú fíríjì ọmú màmú kò ní mú eléyìí tó ti dẹ́mọ́rìjì láyà rẹ̀ gan yóò tún tutù. ẹjọ ẹjọ what is really going on here. kani i think i need to call doctor. àwọn ọ̀rọ̀ pàmò àrẹ òjà. àbí dáṣẹ́wò. ẹ ọ yẹ kẹ́yìn náà ti dáṣẹ́wò ó yẹ kẹ́ ti dáṣẹ́wò sẹ́ni ah, irú ọkọ ìyàwó yìí ó yẹ kẹ́ ti sọ́ dẹ̀jẹ̀ ẹ jọ. ọ̀dà mi this is serious ìyàwó ń ṣàdúró nǹkan tó tó báyìí lẹ́ni tí mo rò pé ó bẹ́ tààrà lọ́lá tí mo bá sọ fún ẹ pé mo understand irọ́ ni mo bá ibi mo ṣe ń ba ẹ sọ̀rọ̀ ìdí ó létí tí mò ń dúró dè ní kẹ́nìkan kọ̀ jí mi kó sọ fún mi pé mò ń lálàá ni ṣé o rírú wọ̀ sí tójú mi rí kò sí nǹkan náà tó ń rí sọ fún mi even láti ilẹ̀ kó tẹ̀ tó dípò bímọ ju pé iṣẹ́ ìṣù ni iṣẹ́ ìṣù ni ọ̀rọ̀ náà máa tàn kìnnà àwọn èèyàn tí nǹkan bá ti ṣẹlẹ̀ èṣù ẹyọ kan ṣe náà ni wọ́n máa ń parọ́ mọ́ look at me wọ́n nǹkan cut him on face who is that? ah wọ́n mi bọ̀ come in. ẹ ká Oh fine sir. fẹ́ sá. ẹ ká sọ sá. ẹ ká sọ sá. ẹ pé wọ́n mọ̀ sá. ayọ̀ náà dalẹ̀ sá. ayọ̀ gidi ni ọ̀rẹ́ mi ìyá ọlọ́mọ náà kọ́ àwọn lánàá wá kí. ìyá ọlọ́mọ wà nílé wọn àti bébì wọn ń relax. a máa dúró ní ẹ̀sà tọ́ba sí ní pẹ́jì kọ́sọ̀ mi ò lè wéètì láti rí bébì. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. dúró síbo kí ló dé sẹ́yìn ò mojú ni ẹ get out. ẹ má bínú o sọ fún mi. tó jẹ́ same problem èmi àti john face tí mo bá understand your ni mo because mo rántí pé kó tiẹ̀ tó di pé mo pàdé Ṣìkẹ́mi ni obìnrin ti máa ń ṣe oríṣiríṣi nǹkan báyìí fún mi láì tí mo bá ṣòro fún wọn ibi ló máa padà sọ fún mi they pay me back with evil I don't understand. ìwọ náà ṣáà lè gbọ́n nǹkan ṣẹlẹ̀ gate máa fún ìyàwó mi lóyún mo tún wò pé tó bá bi ok fine màá continue màá bò mọ́ra jẹ́ tí máa tún mú family wa ń wá claim ọmọ ṣe bó wà ń bẹ̀ i don't know òró ti ju tó ń ṣẹlẹ̀ ń sìn àwọn eléyìí wá fi mí ṣe ẹ̀yẹ nínú àwọn tó ní àwọn fẹ́ wá kí ọlọ́mọ. ẹ̀gbọ́n ṣé kí n má parọ́ tán yìí mo ṣe ṣe ìyẹn gẹ́lẹ́ gógó ló ṣe mí. ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé wa what is going on ọlọ́run why ṣètò owó ni àbí tí a ń dá lọ́mọkùnrin why ta ṣe ń fèsì rí nǹkan báyìí. Ọlámídé. Bàbá ń parí lélẹ̀. Kódà mo fẹ́ lè sọ pé ìjọ tí wọ́n ti délé ayé ṣe ni mi ò ríru eléyìí àmọ́ àríru eléyìí tá a máa ń sọ àwa Yorùbá a kàn fi ń ṣẹ̀rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tí ò ti ṣẹlẹ̀ rí sẹ́yìn o tí ò máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò dẹ̀ ṣe ní ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tí ayé àtọ̀run bá ṣe ń bẹ olówó orí mi ṣé ni kò ṣàánú mi tèmi ni kò rò kó o bá mi dáríjì ìyàwó ẹ̀ òun náà ti ṣetán sí o ti jàjò lójú. gbogbo gbẹ́nẹ̀ sọ̀hún kò gbẹ́nẹ̀ sọ̀hún mo ní kó bá mi dá sọ̀rọ̀ ẹ ṣe mọ̀tọ́ tó bá yẹ wá máa sọ pé mo ṣe yín. mọ́mí mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín náà ṣé bí ó kù díẹ̀ kẹ́yìn náà dé hospital bá wa ni mò ń sọ fún yín pé nǹkan báyìí ṣe ṣẹlẹ̀ mọ́mì kò yẹ kí irú ọmọ yìí tiẹ̀ jẹ́ni tó máa wá sọ́dọ̀ yín kẹtẹ̀ jẹ́ kó ráyè wọlé níbi tó máa sùn mọ́jú débi pé túṣẹ̀ máa wá mu wá síbi pé kó máa wá bẹ̀ mí mọ́mì ẹ fẹ́ kó pa mí ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ajá ni ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. mọ́mì láti ilẹ̀ tí mo ti mọ̀ ọkọ̀ máa ń kó mi láyà sókè ni tí mo bá ṣoore fún ibi ló máa fi sán fún mi. mi ò mọ̀ mi ò mọ̀ kò yé mi nǹkan tó máa ń sọ náà nìyẹn. ọlámídé ọkọ mi mo fìkúnlẹ̀ mi lórí ẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ìbí tí mo dàńjọ́ tó wá sáyé mo fi bẹ̀ sórí inú tó sùn sí i mo fi bẹ̀ ẹ̀jọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi mi ṣáà ní gba nǹkan tí lọ wọ ẹ bá mi dáríjì jọ torí ọwọ́ ọkọ mi gbà. ìwọ náà súnmọ́ ọkọ ẹ súnmọ́ ọkọ dẹ̀ ṣàtúnṣe súnmọ́. ọlámídé ọkọ bá mi fa mọ́ra jọ èmi ni kò rọ. ṣe bàbá kò ṣe ojú mi tiẹ̀ wo ngbà lọ kó ẹrù ẹnu mọ́tò mi kó kẹ́rù ẹ̀wù padà sílé ọkọ ẹjọ́ ìgbọ̀nsá lọ kọ́lọ́ba mi fún ẹ létí gbọ́ àtàyà gbà ṣe. àwọn ṣòwòrì òye ni àgbà ń bò ṣé wọn ohun tó ṣe fún pa ìgbòho yín èyí wípé lórí òṣù mi òṣù mi ìyàwó iná mi àmọ́ mo mọ̀ wípé kí n tí ìbá wù tí ìbá jẹ ìbá àjogún náà ni ìbá àjẹmídé ọlọ́run máa ń ṣe aláṣẹ wa mi ìbá fẹ́ kó tó kó tó lọ di bí ègbò bóyá kí náà kó lùpọ̀ ìjọ tó ní mọ̀ ó máa bí ti ẹ̀sìn rẹ̀. mo ti understand. kádàrà ò ṣe kọlà ìgbà mo ti gba kádàrà mi especially protection sounds. I, I get it. I get it. Mo kàn mo pray ṣàbí kíní kó fẹ́ kúrò lójú mi kó kúrò lọ́kàn mi mọ́ ni. Ṣé ìwọ pé padà tún Má fi ṣe wípé bàbá mi ti ló bá mi sọ̀rọ̀ tí mo fi gbọ́ bá mi dáríjì dénúdénú ni gbogbo ẹ̀tọ́ tó ń ṣe fún láti bẹ̀ má fi kọ̀kọ̀ dùn má fọrùn dùn má dẹ̀ kó oúnjẹ fún bàbá ń bá rí ẹ ọkọ mi ìwọ náà máa dúró nínú ẹ̀kọ́ ọkọ jẹ́ kí gbígbélé ẹ̀ jẹ́ kó pọ̀ ju àìsàn ilé ẹ̀ lọ àwọn ní kó má ṣiṣẹ́ torí mo mọ̀ pé èmi máa jẹ́ wọn mọ́ iye òde gbọ́dọ̀ jẹ́ mí àmọ́ jẹ́ kí ó pọ̀ ju àìpèlú ẹ̀ lọ tí mo tí mo rò. tí Baby. baby me now. Could you see me? ah ah baby could you see me now? ló tó ní mi lára ṣó fẹ́ let me enjoy my sleep now what's the problem Can you mo kọjú see a phone ṣe Eh? Okay, o tún fẹ́ jí mi sílẹ̀ tó bá jí mi sílẹ̀ báwo ló fẹ́ handle Me. àbí be killing for you. fẹ́ fi photo shoot. let me be for goodness sake look look ó dà pé mo ní láti kó yàrá ìfún ó disturb mi jù. jọmi. to love and be loved back. to love and be loved back. Malawu. is not too much for the average man. jọmi ooo mi ò ní ẹ̀ka tiẹ̀ dùn kí ló lè fi fún mi kí mo lè fi fún ẹ o. láì bójú ẹ̀yìn rárá. láì sọ wípé. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó máa ń san lọ́gbọ́n bí ọmọ gan ni bí mo ṣe wà yìí ọ̀rọ̀ mi ti dórí ìtàkùn yé mi mọ́. wà á pàdé mi mo fẹ́ kó mọ̀ wípé kò sí bí ọ̀rọ̀ ìdáṣe lè le tó lájẹ̀ yìí kò lè le tó àpáta. bẹ́ẹ̀ni. tó bá tún wá le tó àpáta irin fún àpáta o irin á fọ́ dànù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bọ́jú sí tó o bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa gangan ní mọ̀ bá ṣe máa dá sí i. àbí aṣiwèrè ènìyàn ló máa ń ṣáájú ẹlẹ́rù bẹ̀rù ẹ̀ Okay, guys, it's about me and my wife. Your wife? Yes. Ah, ah. Uncle Dare, ah, Uncle Mape. Ṣé wàá òkè ẹ̀kúlé o? Oh, unfortunately, èyí ni tí mi wá sílé lè wá sílé báyìí kò sẹ́ni tó fẹ́ ṣe yín lálejò I'm so sorry. Ah, I want to take care of her. Yeah, we're good. We're good báwo everything. yeah good. ah Tommy, kí ló tó kí n wá romantic báyìí orí mi pé mo wà ní orí ìdúró o ò lè wá ọ̀gì ìyàwó ẹ̀ come on be a man yíyan kí n ṣòpin ayé náà yeah, come give me a hug. kí ló ṣe kí ló ṣe ah ẹ̀yin ọ̀rẹ́ ẹ fún few minutes mo ń bọ̀ check. jàre má fẹ́ ṣé o gbọ́ nǹkan tí mo gbọ́. mo wà ń bì ní ìlọlé ọdún. try to be a man ni o kì í ṣòpin ayé náà kí ni ìtumọ̀ yẹn. baby kí ló ń ṣe é tó ń bì um, ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò ṣá. kí ni nǹkan tó ń rò kí ló ń rò torí mo rí ojú tó fi ń wò mí ṣé torí pé o ò lè ṣe é sin o tún fojú òkú bí a mo lọ ń ṣe síta àbí torí pé o ò lè ṣe é sin o tún fojú òkú mo lọ ń ṣe ń well ṣorí nǹkan tó rìn ẹ kò rí bẹ́ẹ̀ o èmi ò lóyún o mi ò lóyún ṣó ti gbọ́ ṣé yóò lè bì normal ni because mi mọ nǹkan tó ń emphasize lórí ń sìn. okay first thing láàárọ̀ la a máa ní láti dọ́dọ̀ family doctor so you can run the test. okay ṣé o mind ká máa lọ sìn because tó bá sọ pé ó ti yá sìn sìn ká máa lọ sí hospital i am ready alright. ká má ṣe gba ká mú tó ní dandan nínú. àmì ò bá jẹ́ wo ni ṣe lè bá rí o rárá. ọ̀rẹ́ mo mọ̀ ẹ́ gan ni. mr jowin oji congratulations i'm so excited for you right your wife she's two months gone two month gone like me you understand. Uh -uh. of course pregnancy test results ti ìyàwó yín òní <laughs> mo ṣe receive nínú mail mi sìn. and test? yes she's two months pregnant congratulations once again mr jamiroji. congratulations. <laughs> hello please excuse me a moment <laughs> hello i'm coming into the. Hello, níbo ló ti róyún. mo kò ṣe é díẹ̀ nípa inú ọkọ̀ máa dùn mí sẹ́yìn. tó bẹ́ẹ̀ bá kàn mí ìwọ ìka yìí. ayé mi ti bàjẹ́. Jami. Jami. Yeah, Jami to love and be loved by. love. Mọ̀gúdú fi jẹ ẹ̀fọn kú, mọ̀gúdú fi jẹ, mọ̀gúdú wá kú, kò rẹ́ni tí ó jẹun. Ah, mo ṣoore fọmọbìnrin yìí, ìkà ló fi ń san fún mi. Ó lóyún mọ́ mi lára nínú ilé mi. Ọ̀gá, kí ló dé kí ló ṣẹlẹ̀? No problem, I'm fine. But you don't look fine, sir. Are you sure everything is okay? I said I'm fine. Go back to your post. Okay, I'm sorry, sir. To love and be loved to back. To love and be loved back. Malawu. It's not too much for the average man. Jami o, me ne katye dume nyaleza àjòjò wọ́n lọ kí ló lè fi fún mi kí mo lè fi fún ẹ o. láì bójú ẹ̀yìn rárá. láì sọ wípé mo tún dé. láì bójú ẹ̀yìn rárá. ọmọ rẹ̀ mélòó rẹ̀ tán. láì bójú ẹ̀yìn rárá. jami jami jami. I can explain. Explain. Mm-hmm kò yé mi náà kò yé mi bó ṣe ń ṣẹlẹ̀. o kò yé bó ṣe máa ń ṣẹlẹ̀ kò yé bó ṣe máa ń ṣẹlẹ̀. kò yé mi. lẹ́yìn tí ìtọ́ wọ́ọ̀sì kọjá ó tún ṣe pabambarì. èmi kò. ok ọkọ̀ ọ̀sán ojí ni lọ́wọ́ notice kò ti lóyún. irọ́ ẹ̀rọ ìjà ò lèmi àti ẹ súnmọ́ra wa láti. tí n bá fẹ́ súnmọ́ ẹ̀ wá ní ara ń ro ẹ́ ó rẹ̀ ẹ́ àbí kó ló sì ń ó ó ti mọ̀ pé ó ní nǹkan kan tó ṣe tó ń try láti balance. I'm asking you for the last time ta lẹni tó fún ẹ lórí èké. nísòrò bọ̀dá bọ̀dá bọ̀dá kan wà ní bọ̀dá kan wà ní gate ní estate wa estate gate. bọ̀dá yẹn ò lórúkọ. Bùdá Chike. Bùdá Chike tó wà ní géètì ní Chike pharmacy. Ẹ̀kọ́ ni o. Ẹ̀kọ́ péré ni. Ẹ̀kọ́ péré ni. Mo kàn lọ síbẹ̀ ni mo lọ ṣe test. Mo lọ ṣe test bó ṣe ṣẹlẹ̀ kó yé mi. Mo yọ̀ wọ́n n tiẹ̀ mọ nǹkan tó lò fún mi. I don't understand. Ṣé ìfọ̀rẹ́ tí mo fi deserve gbogbo rádaràda tó ń fojú mi? Mo mọ̀ ní kọ́. Ṣé ajá ni ẹ ní àbí ayé ló ń ṣe ẹ́? Ó tún lóyún fẹ́ lómi again lẹ́lẹ́kejì láì tá lèèyàn fẹ́ sọ́nà ṣẹ́nu nǹkan báyìí náà máa ṣàtà ẹnu wọn láti báwo lèèyàn ti fẹ́ sọ fún yàn tó fẹ́ bílíìfì èèyàn. kò yé mi kò yé mi oh èmi kọ́ èmi kọ́ ṣàánú mi. ẹni kò bọ̀ gbàgbọ́lágbọ́ ajẹ́ ṣíṣe àyọ̀tà ọ̀bàjẹ́ òṣèlú. ọmọ bó ṣe rí o tó bá jẹ́ wọ ni. ọlá ńlẹ́ o tó bá jẹ́ wọ ni. ńlẹ́ ńlẹ́ o tó bá jẹ́ wọ ni. tó bá jẹ́ wọ ni. ṣọlẹ̀ gbarú ẹ̀ rárá. ọlámídé pẹ̀lẹ́ o tó bá jẹ́ wọ ni. ṣọlẹ̀ gbarú ẹ̀ tó bá jẹ́ wọ ni. ẹ dákun bẹ́ẹ̀ bá ní bínú ṣé lè yá mi díẹ̀ nínú àsìkò yín. ẹ̀jọ̀ ṣé ṣé kò sí kò séwu ọ̀dà oníbàtà kí ìwọ mọ́ṣáàṣì kó nílé mọ́mù báwo ni ẹkú lé ńlá kára lé ẹkú àtìbà kò yẹ ẹni tí ń tàjò bọ̀ ohun tí ń gbénú mi ó jẹ́ kí n mọ̀ pé ẹ wà nínú hílàhílo kódà ẹ ń wọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. Olódùmarè ó ṣe é iṣẹ́ oríran mi ni mò ń jẹ́ ọ̀nà táṣẹ̀dá fi rán mi ni mò ń tọ̀ arákùnrin bẹ́ẹ̀ bá wá ní bínú lẹ́ẹ̀kan sí ilé mi ò jìnnà síbí bí n ti ń darí mi mo bá ń darí yín ìbádá tẹ bá lè tẹ̀lé mi débẹ̀ bẹ́ẹ̀ bá lè tẹ̀lé mi délé n ó fún yín ní nǹkan tẹ́ fi rọrí sùn ẹ wà rìnrìn àjò kan àbá lọ àbá bọ̀ rìn àjò ẹ wà padà wá sọ fún mi kínní. mo mo appreciate yín sir mo dey understand but ṣé mo ilé ayé gbẹ̀gẹ́ kó má lọ jẹ́ bóyá ẹ̀sìn mi mú ṣé kí mi ṣàlàyé irú problems tó ń ṣẹlẹ̀ sáwa. arákùnrin mọ́tún kéwì àti dádé kìnìún òṣèyìn olúgbò wọ́n ṣe yọ̀rọ̀. ok ṣá lè gbé mọ́tò lọ sir. ọ̀hún kò jù a lè lọ. ẹ wọnú mọ́tò sir. parọ́ tán ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ mọ́ náà kò sówó lọ́wọ́ ẹ mọ́ tí ò dẹ̀ráyé tó ń wò yẹn ayé òun bá ládọ́wọ́ ṣe kò sẹ́ni tó bá ládọ́wọ́ ṣe ìgbà tí wàhálà ẹ pọ̀ ni mo ní kò jẹ́ ká pàdé àpàdé tó ń sìn náà ẹkún ló ń wà mú bí gàrí àwa wí tán onímọ̀ mi kú sẹ́mi ni mo pa mọ́ mi ni. Adéolú mo gbàgbé pé owó ìyá mi tí mo jí gbé wá fún ẹ ṣọ́ọ̀kẹ́ òun ló fa ikú mọ́mí mi adéolú ó wá la inú ẹ̀ oníṣèwọ̀ ló pa mọ́mí mi ní. ṣé mi mo pa wọn ni ẹ kúkú lọ mọ́lọ́pàá wá kẹ́ wá fi arrest mi bóyá ọbẹ̀ nọ́mbà lọ́wọ́ mi àbí bọ́ǹsìn àwa wí òótọ́ òun pariwo lémi ni mo pa mọ́mí ẹ̀ wọ́n gẹ́rọ̀ tó sọ kálẹ̀ ní mọ́tò mi jọ. Oda. dáa kò sí wàhálà bó o bá láyà kó o ṣèkà adéolú bó o bá rántí ikú ga kò sẹ́ni tó máa kó ẹ tí wàá fi ṣòdodo má gbàgbé o wípé ẹ̀dákẹ́dá ẹ̀dákẹ́dá tó bá gbin ewúro sáyé adéolú. Hmm? ó máa mu díẹ̀ bẹ́ẹ̀ kó tó lọ gbogbo tó ṣe fún mi dí olú ọlọ́run ọba tí ṣèdájọ́ afẹ́yẹ́ kẹrọ. yíyá ìtẹ́tẹ́ máa ká ìdarí àlọ́ lásán lòun pàjọ́ sọ̀kalẹ̀ ẹnu mọ́tò mi. mo fọ ẹ lọ́wọ́. sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ jọ sọ̀kalẹ̀ ẹnu mọ́tò mi jọ. mo tó bí ní àgbẹ̀. sọ̀kalẹ̀ jọ jọ sọ̀kalẹ̀ ẹnu mọ́tò mi jọ. sọ̀kalẹ̀ ẹnu mọ́tò mi. èèyàn tó máa fi mí ní ọkàn gbàgbé ọmọ oh, tí wọn náà wà lè wò mí dáadáa wà á pè mí lápò mi ò lè mú padà. All I want is love ìfẹ́ tòótọ́ ìfẹ́ tí kò kí ń ṣe ẹ̀tàn òun ni mo wá Can you do that? Um, Feyishara. Yes, then sórí nǹkan kan ni mo fẹ́ kó dá ẹ lójú èmi adéolú nǹkan tí mi ò bá ní jẹ mi ò ní fi mú i love you for real. are you sure. yeah honestly i love you. okay but ṣọmọ wípé in every relationship there must be trust. sure. trust is very very important mo kàn fẹ́ kó jẹ́ kí ní trust nínú ẹ̀ kọ́kàn mi balẹ̀ lórí ẹ̀ kí n mọ̀ pé you are mine and mine alone because mi ò kí láìkí máa báyàn pín nǹkan jẹ o. Sherry, you don't have to worry yourself. Kó jòkó. Ó how are you? Kí ló tó wá pẹ́? Kó jòkó. Pé kí ni béèrè? ṣé kí n bá yín ro àmàlà àbí kí n bá yín ro pando. Um, for now my sister mo wa okay. ẹ̀fọ́ gan wà ọbẹ̀ lọ wà. thank you very much. ó dẹ̀ mú jẹ́ sí gan anything. Uh, for now mo wa okay mo ṣe lè pè yín pé kẹ̀sì nǹkan kan fún mi. àwọn ẹ̀ma ọ̀rẹ́ máa lọ tí bá nílẹ̀ máa pè é. ikú gbádùn o. ẹ ṣe. mo drink ẹ. àwẹ̀. all Um, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ you don't have to worry yourself Fẹ́yìṣara mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tèmi pẹ̀lú àjọ gbé títí láìláì tá a jọ lóra wa pọ̀ I'm here to stay honestly ọ̀rọ̀ mélòó ni màá sọ tí màá pa. Um, thank you very much. madam mo kí mi bèrè lọ́rin ṣé kí mi ra pọ̀nmọ́ funfun àbí pọ̀nmọ́ òjèwọ́. ṣé ọ̀ẹ̀ṣẹ̀ ń dáná nínú ilé mi. rárá mo kàn kí mi bèrè ní mọ́mí. àpò ẹ̀ṣẹ̀ ń lọ sọ́jà yóò kì í. kẹjẹ bẹ́ẹ̀ dídé kókó rẹ lọ jàre. má bínú. mi ní pẹ́ dé o ẹ bọ̀ yín sílẹ̀. the way bínú ṣe ń bí mi sí sherry me understand and again ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo kàn ń láwọn àlá kan tó fọ́nì mi ò gẹ̀tẹ̀ bíbí kó má jẹ́ pé ṣẹ̀rí fẹ́ gbàbọ̀dé fún mi o. ọ̀gbìn pé ṣẹ̀rí ọmọ ọ̀dọ̀ ẹ̀ òun fura sí i. Eh, bọ ìjọ wo ló gbà náà tó fi di pò ń fura sí ah, moreover ìwọ fúnra rẹ ló gbà kò ń ṣe pé wọ́n mú wá sọ́dọ̀ ẹ. yeah that's mm-hmm. true. kí ṣẹlẹ̀. ìgbà tí mo gbé vacancy síta tí mò ń wá ọ̀sẹ̀ gbà ẹ̀ ó dẹ̀ wá ó dẹ̀ explain gbogbo àwọn bla bla bla bla bla and that oní family problem this that ah, ojú dẹ̀ ló ń rojú ṣàánú but spirit mi ò bá wọn ìṣẹ̀lẹ̀ níjọ́ mẹ́ta i think there is something trust me. Fèyíṣára. yes dear. <laughs> nǹkan kan tó dá mi lójú ni pé kàkà kí o mọ olóore ẹ kó jìn sí kòtò mọ̀nàmọ́ná wa kọ̀ tó bá kú ò ní kọ̀la torí pé dáadáa ló ń ṣe nǹkan dáadáa ló ní lọ́kàn sí aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ àmín àmín but darling tó o bá fẹ́ gbà mí gbọ́ <laughs> I know what I'm talking about there is more to share, but you don't want to trust me no problem. you just have to take it easy. okay no okay. problem no problem. ká ah, ah, ah, ní mo ń wò tí ẹ pọ̀ èsì jẹ́ tí ẹ pọ̀ kí ló wá dídí ọmọ ọ̀dọ̀. ojú mi ò lè tàn mí jẹ. mẹ́ẹ̀ ṣe tí ẹ pọ̀ náà. ṣojú mi àmọ́ tàn mí jẹ ni tiẹ̀ pọ̀ èsè jẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ pọ̀. wá ọ̀gbẹ́ni o ti mọ̀ o ti mọ̀ náà nìyẹn tó bá lọ cast tv tí yéé bá lọ bí oògùn ikú lè rí ẹ̀ṣẹ̀ o nǹkan tó wá yé wa mọ̀. Adédùmọ́lá ah. ṣé wàá okay. Ó mm, mú mm. oh, drink ẹ ni. Oh, Are you sure? Very sure. Are you very very sure? Kí ló tó jẹun? Wọ́n ti wà ókè sẹ́. Oṣù kò wà ókè. Ṣé kí n pe Ṣẹ̀rí? Ṣẹ̀rí! Ṣé kí ni kó wá fún ẹ lóúnjẹ? Ọmọ ọ̀dọ́ ni. Yeah. Ní owó mo wà ókè yìí. Even mo tẹ̀sí fẹ́ máa lọ tẹ́lẹ̀. Ah, lọ bíi ti bá wo. Lẹ́nu sínsìn gbáwó ló dé. Máa padà wá kiri. Ó ti ń lọ ní. Bẹ́ẹ̀ ma. Ó máa bèrè owó mọ́tò. Ọ̀gá ìmọ̀jà ṣe níbi èèwọ̀ wà kí ló ń ṣe tí ẹ pọ̀ kí ló tó ń pariwo ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá dèdè ń lo pariwo. mo jà ṣe ní pálọ̀ náà. ilé ní gbẹ̀gbọ́n náà ti ń ṣe ọ̀kọ́ gẹ̀ẹ́dì nígbà. mo jà ṣe ní pálọ̀ náà mo jà ṣe ní pálọ̀ náà. ẹ̀rẹ̀ kọyìn sí bí má tù má bọ́ fúnra mi. ní sùúrù náà. What? Oh God, I don't know. No, this is rubbish. Oh God, you know, ah, ah. no. Tó bá tẹ̀ tó wà máa ṣe irú nǹkan yẹn jọ mí for crying out loud ọmọ tí mo sọ sárárì fún irú eléyìí onídọ̀tí ọmọ lẹ́lẹ̀ àtọ́lé olóòórùn. no wonder mo lè sọ bẹ́ẹ̀ mo sọ pé spirit mi ò bá kíní burúkú yìí ọmọ gọ́tà ọmọ lẹ́lẹ̀ pé spirit mi ò bá ṣe why why. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni wá àwọn ọmọ lẹ́lẹ̀ ọlọ́mọba tiẹ̀ jẹ́ ṣá èmi lọ́mọ lẹ́lẹ̀ wá a ṣe fún ẹ nìyẹn o mo lè fọ góòlù orí ọlọ́bẹ̀ bá tiẹ̀ jẹ pápá gbọ́dọ̀ náà sísìn. wà tí ẹ pọ̀ gbàgbára lẹ̀ kí ló dé tó fẹ́ pa ni. tí ẹ pọ̀ bá wo. sọ́ọ́ tí ẹ mọ́ra yín rí ọ̀gbẹ́ni agbálára ẹni o ẹ ti gbà nù. owó ẹ ń ṣe nà. Ah. agbára lẹ̀ nà tí ẹ pọ̀ kí ló ń ṣe ẹ̀ à ah, nílẹ̀ nà. wà ọ̀gbìn eléyìí tó ń lọ wọ́n tó bá ti kú síbi ìbàyẹ̀ àti wọ̀ wàhálà nìyẹn jẹ́ ká máa lọ ayé àti gbàgbọ́dọ̀ bẹ́ẹ̀ gbà. Ah ayé filẹ̀. kò sí ìdùnnú kankan tí ọmọ ọkùnrin máa rí lára obìnrin mọ́ àrọ́mọdọ́mọ ẹ máa jẹ nínú ìyá ẹ kò wá sírú oore náà tó lè ṣe fún obìnrin. sin lo wọn. bí mo ṣe láàlá yẹn nìyẹn. ara mi èmi kì í ṣe babaláwo bẹ́ẹ̀ sì ni òun ìsáàfà àmọ́ ohun tá a mọ̀ la mọ̀ ohun tá a mọ̀ a ò mọ̀ alákọ̀lẹ́ là o ìrànlẹ̀ rí. ìrànlẹ̀. bẹ́ẹ̀ni ohun tó fa ìkọsẹ̀ nínú ayé ẹ̀yin àti àbúrò yín òun nìyẹn. ọlọ́run ọba o. èso àjàrà tí bàbá yín jẹ ní nǹkan ẹ̀yin ọmọlẹ́yìn kò wá sí oore kan láyé tẹ́ ẹ lè ṣe tàbí ìfẹ́ tẹ́ ẹ lè fi hàn obìnrin ibi ni ó fi san fún yín. Ah, àdììtú mà lọ̀rọ̀ ọlọ́run ọba o ṣé pé ìyà ẹ̀ṣẹ̀ bàbá wa làwa ń jẹ báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni arákùnrin torí pé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí aláboyún bá sọ tàbí tí arúgbó sọ kẹ́yìn òde àṣẹ ńlọ ti ègún tí arábìnrin ń gé fún bàbá yín lọ́jọ́ náà lọ́hùnún ló ń dà lórí ẹ̀yìn ọmọ. Ah! ẹ jọ torí Ọlọ́run bàbá kí ni nǹkan tẹ́ lérò pé ẹ lè ṣe fún wa tó lè jẹ́ ọ̀nà àbáyọ. èèyàn àgbàlagbà náà lẹni tẹ́rù bá kókè tó kọlẹ ó tó níbi kan tí ẹ máa ń gbé sí ẹjọ ẹ ṣàánú ní ẹjọ ẹjọ tí Ọlọ́run ṣàánú. five million naira wow darling ṣé òun try láti bribe me ni that's a whole lot of money. Aralola ó kúkú mọ̀ pé wọ́n ni ìyọ̀ ayé mi kò sí nǹkan tó mo lè ṣe fún ẹ. I know but five million that's a huge sum. I will do anything for you. You know how much I love you. And I love you too. You know, it's not that. Um, I love you, you know. Right? I love you too. <laughs> and just good luck. Cheers ègún tí ọmọbìnrin ń gé lọ́jọ́ kìíní àná ó ló fa gbogbo àwìwà tí àwọn ìyàwó yín ń wù kì í ṣèfẹ́ ẹnu wọn bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìwà àtinúdá wọn ṣe rí o ohun tí Yorùbá ń pè lẹ́san òun lẹ rí wọn o ẹ̀san. gbogbo ọ̀rọ̀ yẹn ti wá yé mi dáadáa báyìí ètò bàbá bí nǹkan tí mò ń bá yín sọ tẹ́lẹ̀ lọ ẹ jọ kí lọ́nà àbáyọ ẹ kí lọ́nà àbáyọ ẹ jọ. darapọ̀ ọ̀nà àbáyọ ń bẹ lóòótọ́. ah mo dúpẹ́ ẹlẹ́dàá mi. ṣùgbọ́n mo ní láti fojú gan-an ní àbúrò yín ká tó mọ̀ tá a ṣe. àbúrò mi ìyẹn jọ mi. bẹ́ẹ̀ni. ìyẹn ò ń ṣe nǹkan tó lè máa lọ ṣé a sì lè bá yín lónìí. ọwọ́ mọ́ṣáláṣí ni mí n ò rí ibi kankan. ẹ ṣe gbọ́dọ̀ mo dé tán. ìwọ ìwọ lórí láyà ó lóyún mọ́ mi lára nínú ilé knowing fully well pé ìwọ ni mo help tí mo ilé ṣe bọ́. I hate all of you. I hate you. Is it a crime to love you? Tell me, is it a crime? You disgust me. Gbogbo ọmọ pọ́ńsì àwọn méjèèjì ni. Kúkú jọ kú kájọ. Má lọ. Of all this, ṣé ẹ kójú òní ní ni ò ní gbé kọlẹ̀? mo ti ń pè é pè é pè é pè pè látara mo dẹ̀ believe pé ó yẹ kó wà lọ́fíìsì by this time ló jẹ́ kí n máa wọ àbọ̀ ń bí. bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n lèmi náà ti ń pè wọ́n láti bíi two to three days wọn ò dé gbé kọ̀ wọn ò tún wá sọ́fíìsì ah. mo sì ń rò pé bóyá tí mo bá ṣe tán lẹ́nìí gan kí n lọ wò wọ́n lé. Ah, ọlọ́run ọmọ mi náà ti ń pè é kò gbé kọ̀ lẹ́ and mo dẹ̀ believe pé by this time ọ́fíìsì ló yẹ kó wà. Ah, ilé ìdàbí má má gbàbọ̀dé eh? orí àbúrò mi má gbàbọ̀dé àbí kí ni gbogbo eléyìí báyìí sìn. ṣé kò sì sà báwo rí ti ẹ̀jẹ̀ rí rí gbà lọ wò ó ó ṣe. understanding. Sacrifices and commitment. oh love you. What's going on here? Oh. Ara Lọ́lá. Jami. Oh kí ló ṣẹlẹ̀ ara kí àbúrò mi kí lọ́dọ̀ ẹ eh? talk to me kí ìyàwó ẹ kí ìtẹ̀lélẹ̀ yẹn everywhere. Jọmi say something kí ló ni mo poison drink àwa méjèèjì. What? Why? Why? Why? Why? Why? Why? Why? Why? Tó ṣe ṣerú nǹkan bẹ́ẹ̀ nígbà tí mo mí ìtara lọ́lá ó ní àrùn wárápá ah! mo wá tẹ̀mí lọ sọ́dọ̀ bàbá rẹ̀ volunteer ara mi láti ṣe satisfy fún result ẹ kò wá jẹ́ kí n ọmọkùnrin mi lè ṣiṣẹ́ mọ́. jọmí jọmí ah bò wá lọ́mọ láyé. ok ok ìgbà tó máa wá ṣe pàpà bàrí ẹ kó ṣùgbà láti ta wá káàbì mọ́lẹ̀. ah god jami jami kò kí n ṣẹjú ara lọ́la ìwọ náà mọ̀ gbọ́ problem stand face mo ti rí solution bàbá tó bí wa ló fa gbogbo orúkọ báyìí eegun e, bàbá wa ló ń jà lé wa lórí kò kí n ṣẹjú ara lọ́la ò bá ti má poison drink ẹ̀yin méjèèjì náà ò bá ti má ṣe jẹ́ kí n máa gbé lọ sọ́sìpítù Daddy, hmm? it's too late. It's too late? No, it's, it's, it's, not late. You can't do this to me now. Please, please Don't, don't, don't, don't, don't, don't, don't, do this to me. Stop. Jami! Jami! No! Jami! Jami! Jami! Jami! Jami! and be loved back. I need